الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسولا

gẹ́gẹ́ bí a ti ránra wa létí nínú àwọn àyà méjì àbí mẹ́ta tó ṣáájú. nínú ẹ̀kọ́ tí anabi ibrahim kọ́ wa ìta ránra wa létí lánàá nípa ọ̀rọ̀ àdúrà òun ni pé bí èèyàn bá ń ṣàdúrà lóhun nìkan o lè máa lo bọ̀ nírú èmi èmi àmọ́ bí èèyàn bá ti pé méjì àbí mẹ́ta ntí ẹni tí wọ́n bá ní ọ̀sàdúrà gbọ́dọ̀ máa wí ni pé olúwa ṣe nǹkan báyìí fún àwa eléyìí tí ń túmọ̀ kínní ọ̀bànà òun náà lànà bí ibrahim tún wí bí àyà yìí pé ọ̀bànà wà bá a fìhìm rọ̀ṣúlán mẹ́nuhùn mọ́nara wa létí pé gbogbo àdúrà ti ń jáde lẹ́nu anabi ibrahim aleyhi sọ́lá tó wọ́sẹ̀lẹ́mù. ń júwe bólú ọba ti pè é pé ìnìjà ìlú si ìmàmà olúwa ni mo ṣe ọ́ láṣáájú elida leader fáwọn èèyàn gbogbo ẹni ọlọ́run ní ara sacrifice tí ọkọ̀ ṣe ni pé kọ́gbọ́dọ̀ máa ronú tara tiẹ̀ nìkan máa. في دوتا النبي إبراهيم موسى دواتي رب اجعل هذا بلدا وارزق أهله نبينا النبي إبراهيم من وبعث فيهم وابعث فيهم قلوا ننوى عوى رمضان مامي يوم بلايتي ومن ذريتنا أمة مسلمة لك wọ̀bá fíhìm ọ̀ṣùlà olúwa bá ń gbé dìde nínú wa òjíṣẹ́ ọlọ́run ìránṣẹ́ kan wọ̀bá fíhìm ọ̀ṣùlà ọ̀ṣùlà mẹ́nìhóm ọlọ́run tó bá rán òjíṣẹ́ sí wọn yóò jẹ́ pé látara wọn náà ló ti mú wọ̀bá fíhìm ọ̀ṣùlà nínú súnà ọlọ́run ọba tọ́lọ́run ọba ní bó ti wù òun lòun ṣe é yẹn kò sì lè change òun ni pé ní àwọn ànábì ọlọ́run aleihimu salatu wa salam wọ́n máa jẹ́ basharun amsaluna wọ́n jẹ́ èèyàn bíi tiwa náà olùwà níta bá fẹ́ tọ́ wù wá bẹ́ẹ̀ ni a lè rán màláìka sọ́mọ ànábì ádámà but kí ni ewu tí ó máa wà ń bẹ́ẹ̀ òun ni pé the moment táwa bá ti ń wura wa pé àkútó àkútó ṣètọ́ ni ọmọ gbàgbẹ́ yẹn wọlé láti fún wa ní excuses àti máa ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ yà ṣèmọ̀ pé màláìka lòun èèyàn la wà ẹ wàá fẹ́ yàn wé màláìka olúwa nítorí ẹ̀ la ṣe bẹ́ẹ̀. òun ní èyàn ò fi mọ̀ pé gbogbo ẹni tí ń bá ń sọrú àwọn ọ̀rọ̀ kan lónìí àbí lánàá àbí níjọ́ mi náà kọ́ má tan ara rẹ̀ o wípé a ah, ah, ibi táwọn anábì ọlọ́run nù àbí ah, àwọn sọ̀hábẹ́ ló lè ṣèyí o anábì ní kúl ìnàmá olùwà ní ká anábì ọ̀sọ̀ fún wa pé kúl ìnàmá ànàbàṣàrùm mẹsìlùkùn sọ fún wa pé èèyàn bíi tiyín òun lèmi náà òun lolúwa fi dá padà sáwọn kan lẹ́nu nínú àyà míì àwọn fíìlì pé bẹ́ẹ̀ bá lóun jẹ́ ànábì ọlọ́run tó ọlọ́run ránṣẹ́ ọgbọ́dọ̀ má máa ṣe àwọn nǹkan kan táwa ń ṣe mo ní wẹ́ àwa náà máa fi lọ àwọn tó ń jíṣẹ́ ọlọ́run lónìí tí ń jábòsí fún wọn kò lè nàmá àná basharun mislukum kí làwọn kan wí tó lùwà dá padà sí wọn lẹ́nu ní alukur'an alkarim mali hadha rasul ya'kulu ta'ama wa yamshi fil aswaq mali hadha rasul irú òjísé ọlọ́run wo ní tiẹ̀ yìí kò sí lọ́lọ́run lọ́rùn ṣẹ́ ya'kulu ta'ama ọ̀ ń jẹun bára náà ti ń jẹun wa yamshi fil aswaq kọ́dà ń pàdé rẹ̀ lọ́jà tí wọn náà wà ń rajà. ara ń táwọn kan wí sáwọn anábì ọlọ́run níjọ òun tọ́lọ́n sì ní kò ṣe kínní kò rí bẹ́ẹ̀ kò sójíṣẹ́ ọlọ́run tí ọ wáyé tí ọ jẹun kò sì sójíṣẹ́ ọlọ́run tó nídà àti lọ́ra nǹkan kan tí ọ gbọ́dọ̀ má rà ẹnu bí tí wọ́n ti yàtọ̀ tá a sì gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ wọn unfortunately ibẹ̀ ń lọ́mọ anábì adama ti ń bá wọn du ipò wọn kí ni yàtọ̀ wọn yóò ṣáá ìlàyà that's ọ̀tán ibì kan tó o ti gbọ́dọ̀ challenge anabi ọlọ́run òun ni kí ni yuha ìlàyà anabi ọlọ́run lẹni tí ń gba wáhàyí látọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo ẹni tí olúwa ọba pè ránṣẹ́ tí ọjà anabi àbíkọ̀jẹ́ rọ̀ṣúlù la yuha ìlàyà olúwa ò ní fẹ́ revolution ránṣẹ́ sẹ́nìkan àfàwọn ànábì ọlọ́run. ìtumọ̀ eléyìí ni pé ibi kan tó yẹ ká ti mọ̀ fáwọn ànábì ọlọ́run yàtọ̀ sí wa aleyhi musalatu wasalam yàtọ̀ fáwọn ọ̀nà táwa ń rò pé ọ̀yẹ̀ wọn yàtọ̀ ń bì ọlọ́run sì ní wọn yàtọ̀ kúlì ìnàmá ànàbàṣàrún mẹ́fìlùkù àmọ́ yóò há ìlàyà òun ni pé nìkan ò gbọ́dọ̀ kílèmù póun ní ọ̀nà kan tóun ó fi mọ kí lọ́lọ́run fẹ́ àti kí lọ́lọ́run ọ̀fẹ́ except ọ̀nà àwọn tání ọ̀nà àwọn ànábì ọlọ́run ò gbọ́dọ̀ sí torí pé ìyàtọ̀ wọn náà nìyẹn pé ẹ̀yin ò ní access sọ́lọ́run dépò tí ó fi sọ fẹ́yìn pé ìdí mo fẹ́ káwọn èèyàn ó ṣe nìyí àwọn ẹ̀dá ó ṣe nìyí. torí ẹ̀ náà ló ṣe yan àwọn kọ̀ọ̀kan tí ń jẹ́ àròsúlù wàlẹ àmbìyà àríyé tuwo salam. gbogbo ẹni tí kọba wa gba ìyẹn ìmà kò fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ gbà àbí kò fi ṣe ọwọ́ rẹ̀ gbà ìtumọ̀ rẹ̀ ọ̀kan nu méjì ni méjèèjì ìrọ́sì ni. ìmọ̀ kó tún máa pé bọ́lọ̀ ti ránṣẹ́ sí muhammadu yẹn náà ọ̀ránṣẹ́ sáwa náà ẹ̀ kàn tí mà ní. tọ́ba lè kílèmù eléyìí tó lè establish rẹ̀ bọ́ba ni ẹ wá kírun kan tẹ wá bí pé sànẹ́bì kírú ẹ̀ tó ní ẹ kò sí nǹkan kan ìsídà kó pé kíni kó ṣe pé òun náà lè kílèmù pé bólúwa ti ń sọ wá fún muhammadu ibn abdullahi sallallahu alayhi wa sallam lójú ayé rẹ̀. bẹ́ẹ̀ ni ń sọ wáyé kalẹ̀ fẹ́mi náà irọ́ lè yún ni. ẹ̀ẹ́kejì possibility kejì ni pé ẹ̀ẹ́ muhammadu ọ̀rùn ti wí eléyìí fún yín ni nínú ntọ́lọ́hún fi ránṣẹ́ sí i náà ni bọ́t kò kò rántí àbí kò wù kó wí fún yín olùwàsí gbogbo ohun tí òun rán ànábì ló jíṣẹ́ wa. sallallahu alayhi wa sallam torí náà eléyìí náà padà sórí ọ̀rọ̀ tí a sọ lánàá àríná mànàsíkànà tọrọ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mo fẹ́ rí ìyọnu ọlọ́run àfi kéèyàn ó béèrè lọ́wọ́ ọlọ́run pé báwo lèèyàn ti rí ìyọnu rẹ̀ ọkọjá mo bọ́yọ́ ọlọ́run fẹ́ báyìí ọkọjá statement tí mo láwọn kan máa méèkì pé sẹ́lẹ̀ yìí náà tún wá báàdì ni sẹ́lẹ̀ yìí náà burú ni èyàn béèrè irú question báwọn bí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé n ti ń jẹ́sìn ni pé ọ̀ gbọ́dọ̀ ṣe é títí tó fi rí i pé apá ọ láṣẹ àbá àgbọ̀ láyè kò ṣe torí náà àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run aleyhi الصلاة والسلام لا ìbẹ̀rẹ̀ wọn ودري ìparí wọn محمد صلى الله عليه وسلم sallam olùwàjì oyè wa pé òun máa ma ṣe wọn ní basharun amsaluna li hikmatin huwa ya'lamuha torí ọgbọ́n àtòyè ńláńlá tó pọ̀ torí ọba fẹ́ fàyọ̀ ńbẹ èyí tó hàn sáwájú ńbẹ ni pé kò ní jẹ́ kọ́mi èèyàn máa tanra rẹ̀ pé à sẹ́mọ̀pá màláìka lòun àwọn ò lè ṣe tó màláìka à babalá nàbí òsè kọ̀ọ̀sẹ́ lọ́hùn báyìí ẹ́ ẹlòmíì lókè à èèyàn wá wà ní irú nàìjíríà yìí kọ́ máa jẹ haramu bí ẹ bá wà mọ́kà ẹ̀ǹpẹ́ lómi máa sọ pé à níta ń wí òun bọ́yá ó lè ṣiṣẹ́ mọ́kà dé ọ̀ bọ́yá ó lè ṣiṣẹ́ màdínà èèyàn ń tan rẹ̀ ni o kò sí skéèlì tara mọ́kà lọ́tọ̀ lálìkìyàmá nínú àwọn bitter truth tó yẹ ká máa sọ fúnra wa nù kò sí ń jẹ́ àlìkìyàmọ̀ pọ́lọ́wọ́ wa gbé skéèlì kalẹ̀ pé nítorí wọn fi wọn sẹ́ ara maka àti madina ni nítorí wọn fi wọn sẹ́ ara nàìjíríà ni wàláì téèyàn bá mọ eléyìí kó tó di pé èèyàn ṣe wá sí fún un gan máa ṣe wá sí fún rẹ̀ ìwọ náà bá di alẹ́ lónìí inú àwẹ̀ làwà yìí wọ́n máa pílẹ̀ ìrùn tí wọ́n ń kí ní haram àbí haramu maka àti madina láì àbí máwùlẹ̀ tí ìbẹ́ni kankan sọ̀rọ̀ wọn náà tilẹ̀kùn mọ́rí kọ́ bá máa wò ó kọ́ máa kọ̀m̀píà rẹ̀ pẹ̀lú ìtẹ̀ǹkì mọ́sálásí tì í and the truth is scale kan náà lọ́lọ́wọ́ fi wọ̀n ẹ̀yin méjèèjì. kọ́dà tẹ bá sọ fáwọn ẹlòmíín mọ́sálásí ní ìlú ni pé. àáfún yín ní ìmọ̀ọ́mù tí ọmọ kéwu kìíní bí bá ti ń pẹ́ gbọ́ ọ̀nà ẹ̀rákùn mọ́kàkà wa o. ìtàn rẹ̀ ni o wàlá ìtàn rẹ̀ ni ni èèyàn gbọ́dọ̀ máa rántí òdodo ọ̀rọ̀ tó korò òun ni pé kò sí skéèlì tara mọ́kà lọ́tọ̀ tọ́lọ́hún fi wọn pé òkè ṣé mọ́kà lẹ́yìn gbé ẹ̀yìn sí bí ọba jù báyìí náà lọ kò sí nǹkan kan wà láì kò sí bẹ́ẹ̀ but à ń bìhéèvù bẹ́ẹ̀ à máa ń sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ olúwa sì ní ara kó irú ẹ má bàa ṣẹlẹ̀ náà òun lànà bí ibrahim fi ní ẹ̀bá fi ìmọ̀ràn sùúlá mẹ́nu hàn kí wọ́n mọ bàbá rẹ̀ kí wọ́n mọ ìyá rẹ̀ kí wọ́n mọ ọjọ́ tí wọ́n bí pé èèyàn bíi tiwa lòun náà ntẹ́yìn tí yín ò fi lè dúó lórí irun kí ló dé tẹ́yìn tí ẹ dúó bí a àwọn àwọn ò lè pẹ́ lórí irun tó bá kí ló dé tẹ́yìn ò lè pẹ́. at the same time náà ká ká ránra wa létí ká bára wa sòdodo ọ̀rọ̀ gbogbo ẹni tó jòkóó ti pé àti ha àti hàn àti ha àti kínní ẹlẹ́mà alhamdulilayi rabil alamina aramani rahimi ẹ wàá wífẹ́ lómi yọ wà ní ṣe gbogbo àná láwa di lárúbáwá ni ntọ́lọ̀ ń bá mọ̀ pé yorùbá ò ní lè wí kò ní ká ké láyé kẹlẹ́fọ́ lọ́hùn nẹ́fṣán ìlà òòsà tọ́lọ̀ ń bá mọ̀ pé dà tó ń dá wa ni pé àìnù ní ṣe pé táwa kò ní fún wa lọ́bìlẹ́gẹ́sìn ká mọ̀ pé rọ́bìl ọ̀làmì yọ gbà á làmì náà wà àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀tìngórí bẹ́ẹ̀ ẹ̀yin náà àwọn àwọn àbúrò wa àwọn ọmọ wa kéékèèké tí wọ́n ń lọ lékè òtà fíìbù yìí ẹ jẹ́ wọn ó ké kùránì fún yín tẹ́ ẹ bá rí wọn ẹ̀ lè mà yàtọ̀ láàrin àwọn àti ọmọ alárúbáwá ọlọ́run tú àṣírí wa nù. níbi some years back lóṣogbo àtàwùjá òṣogbo tàná bàbá dáadáa bàbá náà léyìí tẹ́mi rí ń pa wọn o èmi àtàwọn kan wà nù pálásì wọn torí ẹ àtàwùjà yẹn wọ́n ní tàfíìbù koran nínú pálásì wọn wọ́n ní lè kéwu tí wọ́n ti ń ha koran ń bẹ. pẹ̀lú dr ibrahim abdulbaki rahimahullah ta'ala àwọn gan ni wọ́n dá hálíkọ̀ yẹn lẹ̀. àwa wà pẹ̀lú láti pé kí wọ́n fi tún encourage ọba ẹ jẹ́ káwọn ọmọ tí ẹ ti ẹ̀gbà láàyè kí wọ́n máa ha koran kí wọ́n wà táwọn náà kéwu fún yín practically ń tó ṣẹlẹ̀ ní o àwọn ọmọ bíi mẹ́ta àbí mẹ́rin sáwà ka quran bàbá yìí sàdákẹ́ kí ni kọ́mẹ̀ntì wọn lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ìka quran tán wọn àwa rí i pé wọ́n ń pe àwọn ẹ̀mẹ̀wá wọn <laughs> nígbà táwọn ọmọ yìí ń ké quran lọ́wọ́ lẹ́tà ni wọ́n wá rèvéèlì ní táwọn ń discuss pẹ̀lú wọn pé àwọn ń bi wọ́n pé tí kì í sọ ọmọ because ó gba àwọn ọmọ yìí náà ọmọ inú ilé ọba ni <laughs> wọn àwọn tó ń ra wọn kọ̀ǹfẹ́sì pé ọmọ àbúrò mi lélẹ́yìn <laughs> mo tún wá ń béèrè pé ṣé ọmọ wọn nítorí pé tèmi ọba rí àwọn ọmọ yìí tẹ bá rìkọ́ọ̀dù ohun wọn tẹ wá ń plé rẹ fún mi kò sí tẹ fẹ́ fi sọ fún mi pé ọmọ òṣogbo ni ní ń ka yìí ṣe é gbà. tẹ̀rí pé kò sí rọ́ọ̀kan bìkan ní ọba máa tan rẹ̀ lókun tọ́lọ̀ bá máa pa àní lè ké bíi ti lárúbáwá ni kò ní pé ká ṣe kíni kò ní pé ká ké ìgbẹ́ni tí ọba wa ń lo agídí àti wàhálà láàlì náà tọ́lọ́hún ò sì sọ kalẹ̀ bẹ́ẹ̀ àbúrò eléyìí tá a máa tanra wa kò dá wàhálà ẹ̀já pàtì deliberately àwọn èèyàn pé fatia tá a fẹ́ ké lónìí fatia táwọn àgbàlagbà yìí jẹ́ àbí fatia ọlọ́bẹ̀ yọ kọ̀dá wàláì kọ̀dá because it is as bígbà tá à ń pé ẹ̀ẹ̀mejì lọ́lọ́run sọ fatia kalẹ̀ ọ̀sọ̀ kan fún anabi muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ aṣọ kan fáwa tí a máa ké bó ti wù wáhùn and ẹ̀mẹ́jì atanra wa àwọn bàbá tá à ń pa àwọn ni wọ́n ké olúwa mọ̀ wọ́n ó sì mà wá náà tọ́ba ìpébi tí màá dé ń gbà wọn nù táwọn ọ̀rẹ́ èèyàn sọ fún wọn pé a báyìí ni a pè bọ́ọ̀dì wàláì wọn ò ní ṣòro lọ́dọ̀ ọlọ́run bọ̀tí wọ́tọ́ ọmọ ò lè ní wí fọ́lọ́run pé n tí ò jẹ́ ń gbà ni pé wọ́n wí fún mi pé ìdí ànábì ké ni lóòótọ́ àmọ́ mo pèfà yìí táwọn àgbàlagbà ké ìwọ náà dájọ́ tọ́ba rúwé ẹjọ́ báwọn ni pé wọ́n sọ fún mi pé bá ànábì ti ké ni o sọlọ́lá ọ̀sán àmọ́ èyí tí wọ́n láwọn àgbàlagbà ké lè ní lèmi mú kéèyàn náà jọjà rẹ̀ ibi tí ọba tọ́ sí torí náà ẹ dákun níbi tá a ti yà lọ bí eléyìí ni pé rọ̀ṣúlán mẹ́nu gbé òjíṣẹ́ olúwa ọba dìde látara wọn tóra àwọn ò ní rí i pé ní tó jíṣẹ́ yìí ń ṣe yìí àbí ní tá a ní kó kó ń bẹ̀ tí ò ṣe ẹ̀yin náà máa gbọ́ pàǹdẹ́bì ẹ̀ parọ́ kí ló dé tí rọ́ táwa find it difficult láti fi rọ́ lẹ́ tọ́wọ́ ẹ̀pá nẹ́bí ẹ̀ṣẹ́ èèyàn ní nísà lè mọ́gbà èèyàn kan bẹ láyé jẹ́ òní parọ́ ànẹ́bí ẹ̀ṣẹ́ zìnà ànẹ́bí ẹ̀jàmbáyà kí ló dé tó dé fíkọ́ọ̀tì fún mùsùlùmí lónìí láti pa gbogbo ànẹ́bí lámàá náà kẹ́bi tí mo sọ lánàá àbíjẹta èyí ṣe tó yẹ pé lónìí àwa ń náwó sáwọn kọ̀ọ̀kan ni pé àwọn tí àwọn yìí wọ́n kó jẹ́ o àjẹgẹ́ gbogbo àrátà kù rasulan minhum olùwà ní anabi ibrahim bẹlọ ń pé wọlọ́n bá ń gbé òjíṣẹ́ dìde kọjá láti ara wọn ìtumọ̀ ẹ̀ ni pé yóò fi lè rọ̀ wọ́n lọ́rùn wọn ò rí as one of them pé ibi àmọ́ ìgbà tí wọ́n bí àmọ́ bàbá rẹ̀ àmọ́ ìyá rẹ̀ àmọ́ ibi tí wọ́n ti yàtọ̀ ibẹ̀ yẹn gan làwọn ò ti wá gbà pé wọ́n yàtọ̀ yóò há ìlàyà òun ni ká má wàá challenge wọn ká má má bá wọn du ráìtì pé the only access sọlọ́run àwọn nìkan ni ọ̀nà kan téèyàn fi lè má kíni kí ọlọ́run fẹ́ àti kíni ọ̀fẹ́ òun làwọn àdábì ọlọ́run kò gbọ́dọ̀ sọ́nà mi. rasulan menhum olúwa bá mi gbé dìde òjíṣẹ́ kan nínú wa níbi iná ká tó kó lórí láwùjọ rọ̀ṣúlù yìí anábì kìlọ̀ fún wa sọlọ́lá ọ̀sọ́lẹ̀mù kí ló ló wá pe àwọn ànábì ọlọ́run hmm? kí ló pè wọ́n rọ́ṣùl rọ́ṣùl kí ni tó máa rọ́ṣùlù òjíṣẹ́ àwa la à ń tún kápẹ́lẹ́ ọba àwa ń bẹ̀ àmọ́túnmẹ̀ náà ni ìránṣẹ́ àbí pé àwọn ìbò àwọn tiẹ̀ sọ lọ́nà tí ó fi yé wa wọ́n ní kíni mẹsẹ̀njà nítorí wàá sọ àwọn ànábì ọlọ́run àtànábì wa náà muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí ibi táwa gbede lónìí tá a sọ ànábì di ọ̀tún ọlọ́run àbí igbákejì ọlọ́run nínú ọ̀rọ̀ wa kọ́dẹ̀ lómi ọ̀mọ ọlọ́run má ànábì náà kú rí mi ogbó tí ń ṣe yìí. àṣáájú ẹ̀dá ní òkùnkù yóò kú dá sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì kí wa ń lọ rẹ o sọlọ́ba ọ̀sọ̀lọ́ ànábì ní látọ̀tọ̀rọ̀ ní kàmá àtọ̀rọ̀ ti nà sọ́rọ̀ ẹ̀yíṣà bìnà mariam ìnàmà àná abdullahi wa rasuluhu fakulu abdullahi wa rasuluhu. alimami ahmed nínú musnadu rẹ̀ ló ti gba hadithi wa bẹ́ẹ̀ pé ànábì náà ẹ má pọn mi bóró o gẹ́gẹ́ báwọn wo báwọn nàṣọ́ra tó ṣáájú yín bí wọ́n ti bẹ̀rẹ̀ náà nù. No tí wọ́n fi sọ anábì ọlọ́run anábì ayíṣà àlẹ́yìí sọlá tó sọlá tí wọ́n fi sọ ọ̀dọ́mọ ọlọ́run àbóhùn gan ni ọlọ́run anábì ní èmi o ìnàmá àná abdullahi rọ̀ṣùlù ẹ̀rú ọlọ́run ni mí lákọ̀ọ́kọ́ wọ rọ̀ṣùlù hu ìránṣẹ́ rẹ̀ sí ni mí iṣẹ́ tó bá rán nìkan lèmi ọ̀jẹ̀ anábì tó wá fi kún pé fàkúùlù ẹ̀yin náà ti sọ pé abdullahi rọ̀ṣùlù ọ̀dà púpọ̀ ká nífẹ̀ẹ́ anábọ̀à muhammed sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ àmọ́fẹ́ tó bá ti kọjá àlà náà nǹkan kí nǹkan ni. gbogbo òfẹ́ téèyàn bá ti bá débi pé kí n máa àbí jẹ́nẹ́rálì gbogbo ìgbà tí n bá ti mú ẹ̀tọ́ ọlọ́run tí ń gbé fún ta ni kọ́dà tí ń gbé fún anábì sallallahu alayhi wa ó ti takò anábì ara ẹ̀tọ́ ọlọ́run kéèyàn gbọ́dọ̀ gbé fẹ́ lómi kọ́dà bọ́sà nẹ́bọ̀ muhammed sọlọ sọlọ òun ni kéèyàn ó pé yá tẹmọ tó máa yá òun ni pé mo fẹ́ pe ẹni tí ó jù mí lọ tí ó yọ mí nínú ìṣòro kò sí nǹkan míì tó gbọ́dọ̀ wá lẹ́yìn rẹ̀ ju allah abọ́kan náà àwọn ọkọ̀ ọlọ́run lọ ara àwọn tí ń pé yá muhammed lónìí kọ́dà lómi nínú ríngìntò náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe gbogbo nǹkan bá ti ń sọ ńlárúbáwá ní iṣẹ́ àlìjánná o mo ti gbọ́ ni nínú ríngìntò ẹlòmíì àwọn ṣíà wọ́n pè yá ali yá fatima yá hussein ẹlòmíì sì tún ka nípa yín orúkún tó ń sin lọ́hùn ń fi ṣe ríngìntò ń fi ṣírí kù ṣe ríngìntò. níbi ànábì làwọn kan ti bẹ̀rẹ̀ wọ́n ti padà kọjá àlà yá àlíyù yá fatima yá hussein gbogbo eléyìí ọlọ́run ọgbà àwọn tí yóò sì ṣe yíwọn lọ́dọ̀ wá ń bí iná yá ṣéwù yá kìnnìkan gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run lọ́rùn o ẹ̀tọ́ ọlọ́run ni òun nìkan lọ́fẹ́ ká máa pè tọ́ba ti dọ̀rọ̀ àdúrà kọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ pé ànábùwà muhammad sallallahu alaihi wa sallam ká sì sọ kó yé ẹni tí ọba fẹ́ràn nẹ́bí sọ̀lọ̀ sọ́lọ̀ olórí ibú ni torí ń tẹ́lómi òwì ògbélé ìtàwí nísìn ni pé àwọn sàúdì wọn fẹ́ràn wọn fẹ́ràn nẹ́bí ẹni tí ọba fẹ́ràn nẹ́bí kìí ṣe mùmìnì sọ̀lọ̀ lọ́hùn but kí ni definition fẹ́ ànẹ́bí sọ̀lọ̀ lọ́hùn àríwọ̀ tọ́ka wá sí kò lè ń tó ṣe lọ́ha fàtàbíyún yuhibbukumullah ìfẹ́ gidi nìyẹn ẹni tí yẹn bá fẹ́ràn kí ni ó ṣe yọ tẹ̀lé tọ́ba ní ojókòó ojókòó tọ́ba ní kò dúró ó dúró tọ́ba ní ọmọ lọ ọba ní ọ̀padà ntí ntí ìfẹ́ gidi gbọ́dọ̀ mú wa nù bọ̀t kéèyàn máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ takò ànábì sọlọ <laughs> sọlọ gbogbo ànábì ní kéèyàn máa ṣe ní í ṣe gbogbo ètò ẹ̀ta nẹ́bí lẹ́yìn ó ṣe kò ṣe ọwá lòun lòun fẹ́ràn nẹ́bí ìtara rẹ̀ ni o ọlọ́nkọ́ máa ṣàtọ́ àmọ́ni mi pẹ̀lú yín o torí náà rọ̀ṣúlán àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀gá wa ni wọ́n o aṣáájú wa ni wọ́n o àmọ́ wọn ò súnmọ́ ọlọ́run bèlè wọn ò tó ọlọ́run ẹ̀sìn mẹ́jà wa náà gbé wọn kọjá ibi tí olúwa gbé wọn kà ka ka ká yan kọba àyè ọ̀pọ̀lọpọ̀ ní í ṣe nǹkan tí yóò kó bá a lọ́dọ̀ ọlọ́run yóò dẹ̀ máa rò pé tí ó mú rí ọ̀nà ọlọ́run ni gbogbo tó ní búrídà ńlé tí ń sìn ké búrídà dì sìn ó lè mú ìyàwó náà o àfi tọ́lọ́ ń bá sànú yẹn ló kú pé á ah, eléyìí kọ́ mọ kankan wí ni because àwọn nǹkan kan bẹ táwọn àlùfáà ní bẹ nù búrídà yìí tí ò dáa èyí fún yín ní two or three examples kí wọn náà gbọ́ nbẹnu bórídà pé ara àìgbé ànábì sí ipò tí olùwọba gbé sí ó sì ti tó ànábì ló ti tóun sọlọlọhùn àlèwòsàlẹ ó ní látọtùrú ní kẹmẹ àtọrọtì nasọrọ àìsàn mẹmọrì ẹ má mi bóró ara àpọn bóró ni pé. وإن من, وإن, آه وإن من جودك الدنيا وضرتها ومن علومك لو علم اللوح والقلم مولاي صل وسلم no malabula ja tuyun na eh. <laughs> ọka ah, eh, oh, malabula ìlà because ẹlòmíín kọ́dà yóò tún máa rò pé iṣẹ́ oore ni pé à ń ṣe búrídà lọ́wọ́ ni à ń yàn ànábi mádìú bẹ́ẹ̀ ní tẹ̀yàn ń wí àfitọ́lọ̀ ń bá kan sàánú yàn pé eléyìí kàn yanu kàn sọ̀rọ̀ yẹn kọ́ mọ implication tó ń wí tọ́ bá mọ̀ ó ti kó ní mùsùlùmí kan kí ni túmọ̀ rẹ̀ kéèyàn kó ń yàn ànábì débi pé wà ànábì wà iná mi ka dúníà ọdún min huna lè tẹ̀bẹ̀ẹ́ kẹ́ bá ti ṣàlàyé lánàá min àtẹ̀bẹ̀ẹ́ bẹ́yà díẹ̀ nínú ọrẹ tí wà nẹ́bi ta tọ̀ta wa díẹ̀ àdúnyá òní gbogbo ayé yìí wọ́n bọ̀ rọ́ta ha àtòrógún ayé kí lórógún ayé alìkìyàmà kí ló kù fọ́lọ́ mọ́ ìwọ́n tó ń pa láyé lọ́rùn tí wọ́n náà ń wí náà nù aláyé lọ́rùn ànẹ́bí ọ̀láyé kọ́ lọ́rùn sọlọ́lọ́ àrùsọ̀lọ́ ọlọ́run ló ní ayé àti kíni àtòrùn. fa iná mi jù di kàdúnyá wọ́dọ̀rọ́ta bí ẹnu tí wà nẹ́bi fi ta wa lọ́rẹ́ ó ní kíni ayé àti wàmínà olómìkà díẹ̀ nù mọ̀rẹ́ ilmu lọ́wọ́hí wàlùkọ́là gbogbo ọmọ lọ́wọ́hí màfúdé àti má kọ́lá mi díẹ̀ nù mọ̀ wà nẹ́bi má dàbà kìálélà kí ló ṣẹ́kù fọlọ́n. Hmm. àbẹ́ omi tó ní آه، يا أكرم الخلق من, من لي من ألوذ به سواك عند حدوث الحادث العمم بلدانانيو <laughs> يا أكرم الخلق وطلاق ملجون ويداولون إيهم وتي برو النبي أكرم الخلق من لي من لي من ألوذ به من من وصول الفكر من الشريعة من صياغي àlọ́ọ̀mù mẹ̀síyàgbé nínú àwọn níta máa ń lò láti generalize nǹkan ni tá a ní yọ ẹnìkan kalẹ̀ òun ní kíni man man lè tatún ni tatún ló ń tọ̀hún man àlóbò bíi tí ń sá lọ bá síwáàkà lẹ́yìn wa nàbí ẹ̀ńdà ṣòdó fìlhádì nígbà táwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tọ́ba ṣẹlẹ̀ ẹ̀rọ kùnkí ló kù téèyàn ó wí mọ́ téèyàn bá ní òun fẹ́ràn ànábì òun fẹ́ràn ànábì ó ti fẹ́ jù wọn bá ń wúrọ àwọn kan báyìí málàbílà ìjà dàrú wọn tó <laughs> mú rí i pé málàbílà tó fẹ́ fi mí kù ó ti ẹni tí ó bá fẹ́ gbọ́ ti gbọ́ báwọn náà ẹ dákun ẹ má jẹ́ kéèyàn o especially ẹ ṣẹ́rí téèyàn bá ẹni tí ọba kú lóun fẹ́ ṣètò lọ́hùn tọrọ rẹ̀ wá já sí ẹ mọ̀ pé kò ní bá a lójijì àbí bọ̀tẹ́ni tí ń rò pé iṣẹ́ àlìjẹ́ náà nìyí tó wá yíwọ́ ah, ọlọ́nkọ́sọ wa ń bẹ̀ o torí náà àwọn anábì ọlọ́run gẹ́gẹ́ bí baba ńlá wa anábì ibrahim bó ṣe tọrọ rọ̀ṣúlán òjíṣẹ́ ni ó ṣe wọ́n o igbákejì ọlọ́run kọ́ ni wọ́n o rọ̀ṣúlán pẹ̀lú olùwàrán wọn ń sẹ́ ẹnu yíò náà ni ká fi họ́nà wọn ó ti tó kí láà họ́nà wọn ni pé àwọn ọmọ ọlọ́run lọ́nà mi o ẹ̀yin lọ́lọ́run náà o. tẹ̀bá ní ọlọ́run ní funfun ní òfunfun náà nù tẹ̀bá ní ọlọ́run ní dúdú ní àwọ̀ gbọ́dọ̀ tún máa pé à kí ló dé tó fi funfun that's the only way tẹ̀yàn fi hánà àwọn ànábì ọlọ́run yóò há ìlàjì èyí ò ga làwọ̀ gbà lónìí njẹ́ ọ̀yà fi hánà wọn òun làwa fi hánà wọn gbogbo wọn ò pera wọn òun là anabi ah, ibrahim ní olúwàbá mi gbé dìde nínú wọn rasulan minhum yẹtulu alayhim ayatika kí ló jíṣẹ́ yọ máa ṣe yọ máa ké kíni yọ máa ké àwọn aya àwọ ọlọ́run yọ máa ké fún wọn wọ́n yọ alimu hom alikita yọ máa kọ́ wọn yọ alimu bí ẹ ti mú ma alimu nánu ẹni tí ń kọ́ yàn kéwu yọ máa ṣe kíni yóò máa kọ́ wọn ní tíra ọlọ́run wal hikma àti hikma ọgbọ́n níbi àwọn àlùfáà onítẹ̀fsíìrù ní alkitaabu huwa kitaabu Allah òun ni alukur'an alkarim wal hikmatu hiya sunna anabi yóò máa kọ́ wa yóò ti máa kọ́ wa ní alukur'an alkarim bẹ́ẹ̀ ni yóò máa fi kíni ìlànà rẹ̀ tí yóò ta ko alukur'an tá n pè ní sunna náà kọ́ wa ibi ni ayàyà tó míì òun ni àdánwò kún ayé nísìnyí kọ́lọ́nkọ́ ṣọ́ àwọn àbí gbogbo ẹ̀yìn látàrí pé mo ti sọ àwọn èèyàn rò pé tọ́lọ́run làwọn ń ṣe wọ́n sì ti wà derailed wọ́n ti kú ní ojú ọ̀nà tọ́lọ́ sẹ́mi pé àwọn kan bẹ lónìí tó ń pera wọn ní alukur'aniyun alukur'aniyun wọ́n ti dé nàìjíríà ń bí iná pakistan ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ pé nǹkan bú e pé kí ni tó máa kọ̀ọ̀ánì yún bó wọ́n ń pè wọ́n níbi wọ́n lé kọ̀ọ̀kan tó ń pè wọ́n lẹ yorùbá sangiliti thank you sangiliti kọ̀ọ̀ánì sangiliti ìyẹn nípa wọ̀ fẹ́ gbọ́ nǹkan míì má lẹ́yìn kíni lẹ́yìn alukur'an kẹrin kẹlímàtò haqqin orí ìdàbí halbaatu ọ̀rọ̀ tí ó dùn lẹ́nu tó ṣe pé tí ó sì dáa ni wọ́n ń wí kéèyàn sọ pé kùránì nìkan la fẹ́ jẹ́mọ̀ pé yóò ní ah, àwọn ilé ìmọ̀ yìí kùrán bọ̀ ṣé kùránì nìkan lọ́lọ́run níka nẹ́bí ò fi jíṣẹ́ fún wa yóò alému humul kìtàbà wọlé ṣèkìlà. àwọn kan bẹ láyé lónìí nísìn mùsùlùmí náà wọ́n ń pera wọn o kùránì yóò kùránì yóò oní kùránì kùránì nìkan ni ẹnìkan máa sọ fún apá nẹ́bí tó wí nǹkan kan náà ìpìlẹ̀ wọn bọ́ fẹ́ gbé wọn ò ló kọ wọn ò lẹ́gbẹ́ mọ̀tì tá a bá wọnú history islam ìpìlẹ̀ wọn ti pẹ́ láyé umar bin abdulaziz rahimahullahu ta'ala umar bin abdulaziz wọn láwọn kan yarhamukallah àwọn kan àwọn òpèrè àwọn kùránìyún àmọ́ ìròrí wọn jọ tàwọn kùránìyún tó dé láìpẹ́ yìí náà àwọn náà ní kílódé kùránì nìkan ti tó ẹ̀wọ́ ní àdásà náà ẹnìkan tún bá dìísì wá ẹnìkan ò tún gbà dìísì wá ẹlòmíín náà lónìí unfortunately ìsánù àdúwú máa òwe lárúbáwá ni pé èèyàn máa sọ̀tà ní ọba máa ẹlòmíín ẹnu ìbínú pé àwọn onímọ̀ ń gba àdìsí àwọn súnlẹ̀ yìí bàbá sì wí wọ́n lọ́kàn bọ̀ ayé fún wọn lọ òun náà ń kórìíra àdìsí <laughs> nítorí iye òǹgbẹ ẹ má wí àdìsí kankan yàn yín kọ́dà bí òpè rẹ̀ ní kóra àníyó ìròrí kan náà ni. but láyé umar bin abdulaziz wọn láwọn kan náà dìde bẹ́ẹ̀ pé kùránì nìkan ni ó níta máa fi kìtàbí láì ó ti tó wa. umaru ẹ wá wo ohun tí umaru ṣe fún wọn wọn ni umaru wa ni kí wọn lọ pè wọn wá ńgbà wọn déwájú rẹ̀ ẹ wọ hekima o èèyàn máa ní hekima bí ọba ṣe dá wa yẹ mo ti sọ fún yín jò ní pé mo ní wọn bi àwọn àwọn méjì níbẹ̀rẹ̀ kan ṣe rántí àbí máa xukumu ṣébi mo ti rí máa xukumu tárìkì sọlát ìṣẹ́bí ok i don't know bóyá kì í ṣẹ́bí ok ẹ jẹ́ ń wí fáyín náà bí wọ́n bí ẹnìkan pé kí ni ìdájọ́ ẹni tó fi hàn lẹ̀ tí ò kí máa ṣẹ́kùmọ́ tàríkì sọ́lá wọ́n á di àwọn èèyàn méjì ìdáhùn méjì wọn mú wa kò sì sí ìtọ́rọ̀ǹgì nínú méjèèjì bọ̀tọ̀ kan wúlò jọ kan lọ. máa ṣẹ́kùmọ́ tàríkì sọ́lá àti bá bí wọn náà nísìnyí kí ni ìdájọ́ ẹni tó fi rún lẹ̀ tí ò kí hmm? káfẹ́ àbí àfa abdullahi ni káfẹ́ bẹ́ẹ̀ ni huwa káfẹ́ huwa káfẹ́ mo ní kò sí ìtọ́rọ̀ǹgì ń bẹ̀ kò sí ánsà tọ́rọ̀ǹgì ń bẹ̀ ẹ̀ńtọ́ bá lóun ò ní kírun àmọ́ mùsùlùmí lòun àmárùn yìí ẹ̀rùn ọ̀kan lékì ni wọn ẹ̀yọ tí wọn kó ń bẹ̀ ẹ sọ fún un pé kẹfìrí ni anabi lọ sọ bẹ́ẹ̀ sọlá sọlá anabi ni alahadulabi bẹ̀yìnana wà bẹ̀yìnà humusolat famantarokaha fakot kafar anabi ni ti ń bẹ láàrin àwa àtàwọn kẹfìrí òun náà nìrùn àwọn olè ọkàn rẹ wò ká mà bọ́yá ìmánì rẹ dó àbí òdó àfi tọ́ba tó sọ jáde láàmà o lè máa lọ jẹ́ omi mú nù yàrá rẹ̀ máa jẹun oṣù jáde nínú ọpọ́ ń gbáwé àwọn ò lè mọ yíwọ̀n pọ̀ a gbọ́dọ̀ rí ọpọ́ ń kírun gbogbo ẹni tí wọn mọ̀ pé ń kírun ládùúgbò wọn wọn gbọ́dọ̀ rí ọpọ́ ń ṣe gíní wọn gbọ́dọ̀ lè béèrè pé àwọn alájíṣẹ́ máa rí wọn mọ́ṣáláṣí àmọ́ rí wọn. aláàdùn bẹ́yìn náà wọ́n bẹ́yìn náà mùsùlùmí lolúwa gbà láàyè pé ẹ máa kẹwọn yẹn lólè kọ́dọ̀ olúwa ló ní láádájú tọ̀hún tẹ́ ẹ bá wá kí mọ́ṣáláṣí lọ. bọ̀ táwọn obìnrin bá láwọn fẹ́ lọ ẹnu àṣẹ tí àwọn ọkùnrin ni pé látẹ́mìnà ń ìmọ̀ àlọ́hí mọ̀sáàjì bọ́bìnrin bá ní òun ṣàfihàn lọ mọ́ṣáláṣí ẹ̀ gbọ́dọ̀ kọ̀ fún wọn. àmọ́ àwọn wo lọ́lọ́ ní amọ́kọ̀ lànàbí ní amọ́kọ̀ fún torí gbogbo ọ̀rọ̀ ànàbí ẹ̀ máa ka ẹ̀ máa ń da láyìn rẹ̀ ní o ẹ̀ máa ka between the lines ànábì ní ìmọ̀ àwọn tani àwọn ẹrú ọlọ́run lóbìnrin kẹmẹ kọ̀ fún wọn pé kí wọ́n lọ màsáàjìdà lọ màsálásí ọlọ́run ṣé obìnrin tí wọ́n ń lọ màsálásí tó tọ́ ètè tó fi lọ́fíńdà sára tí ọwọ́ bọ́ńfò tí tó ti gbára lẹ̀ ṣé ìmọ̀ àláyùn ẹrú ọlọ́run lélẹ́yìn ẹ̀kọ́ fi pé jáde yàn má wà màsálásí tiwa ànábì ní láti amúnàrú ìmá àlọ́hí màsáàjìdà ẹni ọba obìnrin tó rìnrìn kíni ẹ̀rù ọlọ́run ẹ má kọ̀ fún wọn pé kí wọ́n wá mọ́ṣáláṣí àmì ajé kí wọ́n mọ̀ pé irun wọn o nínú ilé ọkọ wọn o oníláàdá ju ti mọ́ṣáláṣí lọ. lórí ọ̀kẹ́ náà ọ̀rọ̀ mọ́ṣálà ọkùnmọ́ tààrí kìsọ́láṣí torí náà nítorí bá fi òun lẹ̀ tí ò kí kẹfẹ́rí ni bọ̀tí wọ́n bí ẹlòmíì tó ní hikima ẹlẹ́mọ̀ pẹ̀lú kínní pẹ̀lú hikima pé má hukumu tárìkì sọ̀lá kí ni ìdájọ́ ẹni tí òkè mo ti rántí ìbàdàn mo ti wí má hukumu tárìkì sọ̀lá kí ni ìdájọ́ ẹni tó fi òun lẹ̀ tí òkè òun ní kínní hukumuhu àǹtà àkúdàhu ilẹ̀ masjid. حكمه أن تأخذه إلى المسجد. masjid ẹ̀yin dẹ́tí mọ̀ tó máa rẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀yẹ́ ká ti wá àwọn tó kù náà ìdájọ́ rẹ̀ ni pé ṣebí ó ti lọ mọ́ṣáláṣí ṣebí ó ti ṣe kíni bí ó ti lọ mọ́ṣáláṣí ṣé kí máa pọ̀ mẹ́ tọ́ba ìpè fatiwa bó lè dàrú kọ́ dàrú kò ò lè ṣe irú kíni ìdájọ́ kíni kẹfẹ́ rí ni kíni ìdájọ́ kíni ọmọ náà ni ọ̀rọ̀ fẹ́ni bọ́dì alimami sofiani ló ti wí látàyè rẹ̀ nínú àwọn tábì imami sofiani ní ẹnàmàlífẹ́kù rọ́fọ́tún fìdí àmàtàṣẹ́dúdú fàyọ̀sínuhu kúlù àhàd ẹnàmàlífẹ́kù rọ́fọ́tún fìdí àmàtàṣẹ́dúdú fàyọ̀sínuhu kúlù àhàd. bàbá ike káka jùlẹ̀ ni kò ní ìdíkẹ́yìn òkè tó pọ̀ pé kákan jùlẹ̀ pé ìdájọ́ rẹ nu ọlọ́mọ bó ti bọ̀tà àwọn àfáà àti hekima kún tiwọn ni pé kí ni ọ fẹ́ mú lọ bí ẹja wọ jáde kó ń òun ni ọ̀bjẹ́tìfù tiwọn kì í ṣe pé kákan ju fatiwa kalẹ̀ òun ní ẹnìkan fi ní ìdájọ́ ẹni tí ò kẹfẹ́rí ni sẹ́mi pé ìtumọ̀ ẹ̀ ni pé mi ò kí àmọ́ mo lè wọ́ wọ́ná gbogbo ọ̀ràn rẹ̀ ọba àwọ̀ná gan kí lọ́kàn tèmi mẹ́ẹ̀ bọ̀tí eléyìí ní ká ah, ó ti lọ náà àmọ́ ẹ ṣe kí ni ẹ fà jáde wá bó ṣe ń wá mọ́ṣáláṣí ìyàtọ̀ láàrin dááyí àtẹnìkí kan sọ̀rọ̀ nù ẹ̀ńtọ́ bá ipò fẹ́ pé àwọn èèyàn sójú ọ̀nà àtọ́lọ́ ó dùn ìlà ṣẹ̀bi lè rọ̀bíkà ṣètùmátì wà ní ma wàá ìbọn tẹ̀lé hasana wàjà adéluhùn bìlẹ́tì híyà ahsan ọ̀rọ̀ ìwárò lásọ̀ débẹ̀ mo ti rántí mo fi mẹ́ńṣà rẹ̀ kí sọ yìí fún wọn gbà yìí pé gbogbo èèyàn náà ló lè sọ̀rọ̀ kalẹ̀ pé ọba lè bàjẹ́ kí kọ́ bàjẹ́ mẹ́yàn lè wọ̀ náà wọ̀ ó lè à sọ pé ẹni tó fi rún lẹ̀ kìí ṣe kẹfìrí but wo èwo lọ dáa jù kí ni géèmù rẹ̀ ń bi kó di kẹfìrí ó sì gain a lot la an yahadiya allahu bika rajulan khayru laka min humri na ìwọ kún ó gain a lot tọba ipe wọ́n ní ọfà padà síbi títí ń kírun ọ̀sọ́ di mùsùlùmí padà. torí náà ká máa rántí gbogbo àwọn iṣẹ́ táwọn anábìá ọlọ́run wá jẹ́ nìyẹn hikma belkitabi wal hikma umar bin abdulaziz ní kí wọ́n pe àwọn ará bíi wa ká lọ gá wọn ọlọ́run ni umar wa ní kí wọ́n gbé ẹ máa wo hikma ibi tí mo ti yà lọ́bẹ̀ẹ́ yẹn nu umar ní olórí orílẹ̀-èdè ọkà pa àkó pé ẹ lọ kó wọn kọkọ lọ tì wọn mọlẹ náà wọn dáradára wọn ni wọn wí bí yàrá jẹ wọn tán ẹsẹ wá <laughs> ìwọ ló ń pé kùránì nìkan ni ọkà pa àkó ṣe bẹẹ ó ní ọfọrìtì tó lè fi ṣe bẹẹ but ntí ẹ ọpọlọpọ ẹni tí máa ju ọrọ lẹ tí ò rí aláìsí ni pé ó dìgbà tẹ bá tó kó ideology kó ńlá lọpọlọ èèyàn bẹẹ nàdọtún mẹwàá bẹ́ẹ̀ fìyà jẹ́ ìfàjì ó tún máa pé bẹ́ẹ̀ bá jẹ́ wá yàn torí tọ́lọ́ náà ó dùn mọ́ wa <laughs> kìnìyàn ó tún máa àfi kẹ́ tíráì kẹ́ rìmúùfù ìtì ń bí ìròrí yẹn wọ́n máa rú wa ní kí wọ́n gbé alukoraani fún wọ́n gbé kọ́pì alukoraani kẹ́rì mo fẹ́ nìyí pé mo fẹ́ ràn mí lọ́wọ́ kìnìún kan mo ti wá wá wá ẹ̀ rí mo ń wá yàgbì tí olúwa ti pa wá láṣẹ pé ká kí àyílá araka mẹ́rin ká sì kí àlàsárì raka mẹ́rin ká sì kí magrebi raka mẹ́ta ká sì kí ìṣáì ní. mo rí wa ṣe ń kí inú kí wá lè fọwọ́ kan pé ibi tọ́lọ̀ ń ti wí ni wọ́n sì lẹ́yìn mọ́ kùránì sẹ́n <laughs> pé ó ti finish rẹ̀ ah, kò sí mbẹ́ ah, <laughs> níbo lọ́wọ́ wá. <laughs> rákà mélòó ni wọ́n máa kí ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti wí òun náà ni mọ̀lẹ́jọ́ á rí nínú súnà ni sọ́jọ́ á mọ̀ pọ́rọ̀ òpònú lẹ́ ń sọ ṣàgbé èyí wọn níbi ẹjọ́ lọ títí mọ́ àwọn àlùfáà àwọn àwọn àlùfáà súnà gidi wọ́n máa nírú kọ́lìtì bẹ́ẹ̀ bóyá kí n tún sọ tàn alimami abu hanifa náà fún yín. الإمام أبو حنيفة رحمه الله بلغ الإمام أبو حنيفة الإمام أبا حنيفة أن كنبو عثمان بن عفان الخليفة بقدر níbi tí ń bu dé ń sì ń gbégbá wá àṣìṣe ta ń pè ẹ̀rùn fún àwọn gbóná àfáàní wo yẹ̀wúdí ni. iná lílá wa iná ilé ọjọ́ ẹni jẹ́ náà àwọn ṣíà ni wọn kórira àwọn sọ̀hádì ànẹ́bí gbogbo ẹ̀yìn tí ẹ̀ rìn gbèrègbè wọn kú o kò sọ́nà ń bẹ́ o. àlìmọ́mọ́ àbú hanifa wa ah, ní ntọ́wí wọn ni ti ń wínú ní ọjà ìdí yahudi ni yahudi ni usman. ìmọ̀mọ́ àbú hanifa náà ọgbẹ́gbẹ́ kóun náà gbé wá síta pé ìwo lòsì tó ń pe usman ní yahudi sẹ́mi pé ìwo lórí búlógù tó ń náà wí fún un èyí wọn kèé ṣe òṣèlúbù dáwà tó ní samara pé bẹ́ẹ̀ bá bu àwa náà bu yín alimami abu hanifa ni ọ̀dà ẹ̀ kà ju èlé rẹ̀ fún un wọ́n nígbà tó di ní alẹ́ ó sì mọ alimami abu hanifa imamu ti gbogbo èèyàn respect imamu abu hanifa wa lọ kanlẹ̀kùn lé rẹ̀ mọ́nbẹ̀lì tani tani ta ní ta ní ọ fẹ́ wọlé ah, àwọn ọmọ rẹ̀ lọ gbà ni wọ́n sáré sílẹ̀kùn fún wa màmá àbọ̀ hanifa wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ya ẹjọ́ ká òun ò ní jókòó torí ní tóun bá wa tó òun ò tí mà bọ́yẹ́ fún òun àtọrọ nǹkan ni wọ́n ti sáré kọ̀mítì ara ẹ̀ pé ìmọ̀ọ́mù ẹ kú lódìdí ilé yín ẹ kí ló dé tẹ̀ ránṣẹ́ sí mi gbogbo ohun tí ẹ bá fẹ́ ẹ bèrè rẹ̀ yín fún yín kí ni kí lòun kí lòun jẹ́ lọ́dọ̀ ọ̀rú yín Abu Hanifa ni kò tiẹ̀ wá lè ọ̀kan náà àwọn ọmọ rẹ obìnrin ni mo wá tọrọ fún ẹnìkan ẹnu eléyìí ẹ lè ránṣẹ́ sí òun wọ́n gbé irú yín lẹ́tùn á máa tọrọ ọmọbìnrin fún ẹnìkan ẹni tẹ́yìn bá sá ti mọ̀ pé yẹn dáadáa ni à mo mọ̀ pé yẹn dáadáa tí bá mọ̀ pé yẹn dáadáa ni ìní wa kọ́dà ìsọ̀lẹ̀ nàhàr àìsọ̀lẹ̀ lẹ́yìn wẹ̀ẹ́sọ̀mù nàhàr wẹ̀yẹ́kọ̀rọ̀ olùkọ́rán alimami abu hanifa wa ń ka gbogbo qualities dáadáa tí arákùnrin yìí ní wọn ní fún rẹ náà ni wọn sọ pé hasbuki imam ó ti tó kò nídìí kẹsẹsẹ mẹtẹ wí gbogbo tẹ̀yìn wí ẹni tẹ̀yìn bá ti ṣe tẹ́síkíà tí ẹ̀yìn ìmọ̀mọ́ abu hanifa bá fi pé yẹn dáadáa ni òun ti gbà pé èèyàn dáadáa ni òun ọ̀fọ̀mọ̀ àwọn fún ìmáàmù Abu Hanifa amókù kínní kan o illa annahu yahudi <laughs> illa annahu ẹnu kankan tó kàn kù náà ni pé yahudi ni. <laughs> yahudi ni àmọ́ o ìmọ̀ kẹ́hùn gbogbo ọ̀sán rẹ̀ ìmọ̀ ẹgbàá rẹ̀ ọ̀hálùkùnrin gbogbo ìmáàmù àbúrò hanifa máa máa sọ qualities of man fún gbogbo qualities in osman ní rọ́bì ọlọ́hu àná níjọ́ tí wọ́n pa osman rọ́bì ọlọ́hu àná kùránì ń bẹ wájú ẹ̀ báyìí mẹ́jẹ̀ ta sí kùránì ti ń ké lọ́wọ́ ẹlẹ́sìn ọlọ́run ní alifadé fatọ rọ́ṣẹ̀dì osman bla gbogbo tí ìmáàmù àbúrò hanifa ń wú yẹn ta ní rí fáàsì osman ní rí fáàsì pé ìwọ òpònú yìí tó ń pe <laughs> odidi osman níyàwó bíi ìmọ̀ kírun ìmọ̀ ṣe báyìí kódò olójútì kódò ìmọ̀ tọrẹ ìmọ̀ ṣe àmọ́ o ilà anahu èwú dínilé ha <laughs> ojú arákùnrin bá yí padà ìyá imam ẹ̀yin náà sì lè wá tọrọ ọmọ tèmi fún yahudi imam abu hanifa ni kí ló burú mẹ́ wọ́kọ̀dù záwọ́jà nàbí yìí sọ̀lọ́láhu alayhi wa sallam ẹ̀bìnà tẹ́yìí lè yahudi ọmọ kan la níwò fún ẹni yìí méjìlá nẹ́bí fún yahudi wà láká rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ẹ̀ṣẹ̀ wá wálé cause that's that's the truth ọmọ bíbí inú ànẹ́bí ànẹ́bí sọ̀rọ̀sọ́là méjì ànẹ́bí fi fún ọmọ ọdún àfáà ọ̀fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà ìwọ ni o èèyàn gbọ́dọ̀ fi ọmọ ìyá àbọ̀ ọmọ bàbá kan náà níyàwó lẹ́ẹ̀kan náà bọ̀tí níbi tí ànẹ́bí bàbá tó fẹ́ràn fún wa torí pé èèyàn gidi pàtàkì ní dé ó fún lọ́mọ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọmọbìnrin ànẹ́bí sọ̀sọ́là ọlọ́dẹ ní kí kádàrá ọlọ́run ọmọ yìí kú ìyàwó ọ̀fúnmánu tọ́jọ́ mà ànẹ́bí kú tá ń lè ṣerú eléyìí ọ̀nà wa ó sì tún ọtún ọtún ní òun ó fún ọ láàbúrò rẹ̀ tó fẹ́ rí wáyà kan eléyìí náà tún kú àwọn ànẹ́bí gbogbo wọn náà kú lójú ayé àfi nìkan bẹ́ẹ̀ ṣe mà nígbà tí ìyàwó kejì osman tún bọ́bá ipa tún ní míì ni àbá tún fún ọ. àbú hanifa ni kí ló dé jù wò lè fi ọmọ fún yahudi tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń kí kùránì anábì sì fún irú yahudi bẹ́ẹ̀ méjì. arákùnrin wọn lọ wá ara rẹ̀ wá balẹ̀ wá ní astagfirullah òun túbá òun ti gbọ́n tó wí òun sì ní í ṣe bẹ́ẹ̀ mà. sẹ́mi pé yíyún ó remove ẹ̀ kò ní làákàyè rẹ̀ ni ó sì wà convince gbogbo àwọn tá a bá fẹ́ máa pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́n priority wa nù not pé kí n kàn sọ̀rọ̀ kalẹ̀ mo lè dàrú kọ́ dàrú yẹn lè wọ́n náà tí wọ́n wọ́n náà kọ́ ọ gain anything from that ọlọ́run kọ́ máa ṣe àṣàmàdà wa o torí náà wàyó alimuhumul kìtàdá wàlhẹ́kìmá àní èèyàn kéèyàn bá jẹ́ kùránì sangilitì yọ sọnù o òun ni hikima tí wọn máa lò pé yọbi ọlọ́run ti ní kí àyílá haraka mẹ́rin wá àfọwọ́nkura ní sangiliti níbo lọ́lọ́run sọ iye zakatọ́ yọ olùwàsó alukur'ani karim kalẹ̀ kí sunna ọmọ wa ṣe kínní kọ́mọ wa fọ́ sí wẹ́wẹ́ because anabi ni wọ́n ń put gbogbo òfin ọlọ́run into practice ǹjẹ́ ń jẹ́ sunna ní kínní practices yìí anabi sọlọ sọlọ pé bá anabi àfihàn sọlá tàtọ́lọ̀ ń wí o bóòlù ọlọ́run ti fẹ́ ká kí báyìí là anabi kì sọlú kàmárọ̀ àìtùmú ní òsòlù kéèyàn wá pé wọn níbi súnà o sẹ́yìn pé ìsìláàmù kí ìsìláàmù ni wọ́n máa ṣe torí náà olùwà àkọ́dà anabi ibrahim bẹ lọ́hùn rẹ̀ pé wàyọ̀ alimuhumul kìtàbà wọ́n ti ń bí ìka tó pò ń bí yìí gbogbo àlà máa ń fẹnu sọ pé àlẹ́ọ̀lá máa ú wàrà sátúl àmbìyà àwọn àlùfáà ni wọ́n jogun ta ni wọ́n jogun ànábì wá fi kún àwọn èké àdìsí òun débẹ̀ ànábì sọ níbi àdìsí kan yìí náà ni o wàlẹ́ àmbìyà lámì wàrẹ̀sù dìnnáran wàlá dìrhàmà èmi sábà rí káwọn èèyàn kéna sùn débẹ̀ bẹ́ẹ̀ di same àdìsí náà ni anabi ní alẹ́ ọ̀là máa wọ́n rọ fẹ́tùl àmbìyà àwọn àlùfáà ló jogún àwọn anabi ọlọ́run àwọn anabi ọlọ́run sì ní wọn ò fogún kankan lẹ ní owó dínárì àbówó dírámù kí lọ́wọ́ jogún wà ìnàmà wọ́n rọ fẹ́lẹ̀ ìlmà wà ìnàmà ìmá kí lọ́lọ́run fẹ́ kí sì là anabi fẹ́ òun ló gún tẹ́ yíyá fà jẹ́ ní ń jẹ́ lára anabi sọlọ́ọ̀ sọlọ́ọ̀ torí náà gbogbo ẹni tí ọlá ńlá ọlá púpọ̀ ni kọ́lọ́hún ó ṣèyàn láàfa ìpè inú àwọn tó jogún àwọn ànábì ọlọ́run kọ́lọ́hún kò ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ èmi fẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́hún ó ṣe bẹ́ẹ̀ fún un but challenge ńláńlá ni ntí wọn làwọn ànábì ọlọ́run ṣe ni ntí ànábì ọlọ́run ọmọ ẹ ṣe òun ni kíni òun lànábì ibrahim ti ń wí yìí kí lànábì ọlọ́run ọmọ ṣe yẹtulu yẹtulu àlẹ́ yìí ويعلمهم والحكمة ويزكيه èwo ni wọ́n ń ṣe. ẹ̀rí pé mọ̀sánjọ́ ni mo ní ọyẹ kárí define who is an alfa. torí bẹ́ẹ̀ bá ní alfa lòun tó jẹ́ pé òun ló jogún àwọn ànábì ọlọ́run duties àwọn ànábì ọlọ́run ni. ẹ máa kọ́ àwọn èèyàn kéwú ẹ máa kí àyà ọlọ́run fún wa ẹ máa fi hekima sunna kìtàbù wọ sunna ẹ máa fi tọ́ wọn sọ́nà kọ́lẹ̀ lómi ń já àfa kò kò ṣe kọ́là lọ́wọ́ rí ẹ̀yin náà máa ti ń já àfa lára rẹ̀ àbí ẹ máa ti táwa ń pè é gan àfa wọ́n tún ní àfa tó gbóná yìí. bọ̀tí téèyàn bá fẹ́ já tí òun náà lè máa wípé mẹ̀wára sátí kó béèrè pé iṣẹ́ wo làwọn ànágbé ọlọ́run tóun jogún ẹ́ iṣẹ́ wo ni wọ́n ń ṣe ayé àyín náà tó kéèyàn ò fi mà ọlọ́run pé ànágbé ibrahim ò pé ọlọ́run bá ń fún wọn láànágbé ọlọ́run tí wọ́n máa kọ́lé fún wọn tí wọ́n máa <laughs> rámọ́tò fún wọn àbí tí wọ́n máa bá wọn ṣe nǹkan náà yẹtuló àlẹ́ yìí iṣẹ́ àfáàní unfortunately lónìí ara pírọ́blẹ̀mù tá a nílẹ̀ yorùbá tọ́lọ̀ wọn bá mú àfáà dúró ilẹ̀ yorùbá ń bẹ níbi tá a fà á ti lè tètè takòtò lọ. nítìtorí pé even kéésì tó ti pẹ́ bẹ́ẹ̀mi jẹ́ ṣe kéré tó yìí at least a lè sọ bá a ṣe báwọn àlùfáà even ilẹ̀ yorùbá yìí náà ìpè ntí wọ́n ń bàbàrà lára wọn òun náà ní tọ́lọ̀ ni wọ́n níyẹn ọgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tẹ̀ ń gbọ́ nílọrin bí àti ń bòmí kọ́lẹ̀ lómi ò ní kẹ̀kẹ́ kò ní gíní kò ní kẹ̀kẹ́ gbogbo àwọn tẹ̀ gbọ́ tí wọ́n ló kọ yẹn nígbà ó sì da ayé kẹ̀kẹ́ ayé mọ́tò ẹlòmíì náà mọ́tò bẹ́yà pijó àbí nǹkan náà ni nítawọn yẹn ń wò lára wọn kọ́ bọ̀tẹ́nu tọ́lọ̀ ń ṣe fún wọn nímọ̀ yẹn náà òun làwọn yẹn ṣe kí ni wọn ni wọn bá lù yá nǹkan bẹ lára wọn àmì nǹkan ti ń bẹ lọ́wọ́ yìí but today kílẹ̀ yín value lára afá ọgbẹ́ jíìpù mẹ́ta wá àbí it's very unfortunate kò sí bí àfa ṣe lè mọ kéwú tó lónìí nísìnyí tí ọlọ́run ọba ṣàánú rẹ̀ kọ́ lọ́nà jẹ tiẹ̀ onímọ́tò tiẹ̀ tí kọ́dà àwọn ibi tí wọ́n pè sí ni wọ́n mọ̀ pé òun ló rẹ̀ wọn ní pè yẹsẹ wa oyún la máa pè sí i àbí kí wọn pa afáàfẹ wa gífù lẹkṣọ kọ wa gun ọkà kó gun ọkadà lọbẹ kò sí kọ i must tell you this nígbà tí mi wọ ilé kéwú ní mọ́sídìí èmi náà èmi àgbàlagbà àwọn tó mọ nígbà tí mo wà mú ìdí wà bí kẹ̀kẹ́ ni mòdìrú wa ń gùn sheikh abdullahi jibril sahaba lónìí tẹ́ mọ̀ yín náà kẹ̀kẹ́ ni wọ́n máa gùn náà kọ́dà ńgbà míì tí kẹ̀kẹ́ wọn bá tún ní problem wọ́n tún yàtọ̀ kan nù àwọn ọmọ ilé kéwú bọ̀tí ń gbà àwọn ayé òwò yíwọn lára wọn ọ̀tọ̀ ni tí ayé ń válù lára wọn bó làwa ṣe wá tọ́nu ẹ̀ lónìí hmm? tó di pé kọ́dà tí wọ́n bá gbọ́ pé àfa kan pọ́púlà ní táwọn gbà pọ́ pọ́púlà ni pé olówó bàbá àmàmà kankan kọ̀báàsì mọ kí wọ́n máa ń pè méjìjì tí ọba ti ọ̀rọ̀ yẹn kàn dàbí ẹ̀rín ni o àwa la dálẹ̀ o kọ́dà àbáláyé ẹ̀yin náà mọ̀ bí mi náà ti mọ̀ yẹn àwọn àlùfáà nínú àwọn àlùfáà tí mi máa fi ṣe example ní sheikh adam abdullahi ali lórí kò sẹ́ńtì ọmọ pé òun èso lówó gbọ̀kí làwọn èèyàn fálù gba oníǹkan mi kọ́dà bí olówó pọ̀tí lónìí bẹ́ẹ̀ bá ní rúùmọ̀ tiwọn tí ò ní kọ́dà wọn ò ní pè dá sọ́rọ̀ òun náà wá ní side effect níbi tá a gbé dé yìí ó ní kíni side effect yẹn náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àfa náà wá abandon duty post wọn <laughs> ìpè ẹ̀yìn síbáwọn ni àjọ lé ayé yìí ni ṣe ìtẹ́ mọ̀nú ẹ̀wá ni wọ́n máa ma wó kú wọ́n máa máa gbé ọmọ èké wọn fi ṣoògùn torí wọ́n mọ̀ pé báwọn kéwù tí ì ṣe pé ẹni tí gbẹ̀rọ ọlọ́run bá ń bẹ lára ẹ̀ wọ́n mọ̀ pé torí ibi ibi tá a ti fa problem síra wa lọ́rùn ilẹ̀ yorùbá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń táwa náà kà kún àlùbáríkà ní táwọn yìí pété wúrẹ́ lálùbáríkà <laughs> àbí òní pé ó lówó àbí òun náà sì fẹ́ kí ẹ máa sọ pé kí tòun náà ní bó tilẹ̀ òkà yọ bàjẹ́ tó ọlọ́run níjàwọ́ bàjẹ́ o eléyìí ṣe ẹ́skíwùsì fún yàn kẹ́yìn ó pé torí ọ̀nà tó máa nábì ádámà fi lè máa tan rẹ̀ tí ò ní máa nù pé gbogbo yẹn náà ní í ṣe gbà báyé ti kò sí ìhun ní ẹ́skíwùsì lọ́dọ̀ ọlọ́run o kò sí nìkan tọ́lọ́run ó ti pé máa lọ nítorí bá a rí pé ní ti gbogbo yẹn ń ṣe náà ní òǹkàlùkù ni yọ àkáǹtì ìmúṣẹ tiẹ̀ kọ́dà kìí ṣe skills láyé ń bì náà lófin tọ́ka nẹ́bí adámàdá téèyàn jalè níṣẹ́ tí wọ́n gbà mú kọ́ wa pé ẹbí lamọ̀ yín náà jalè ẹ̀ sì rí òun mú òun rí òun mú nù àmọ́ wọ́n tẹ́ ń mú un àbí ẹnìkan lọ kóòtù kó pé ẹni tí ń wò lọ́kàn kẹ́yìn náà ọjà lè ń yọkàn kí ló dé jí pé pé mi nìkan lẹ kéèyàn kéèyàn fi yẹn ṣe sampo àlìkìyàmà náà kò sí ẹtí òsì ń bi pé gbogbo èèyàn náà ní í ṣe é lèmi náà ti ṣe é o wọn kálukú ni ọwọ àkáǹtébù fún iṣẹ tiẹ kọlọ nǹkan máa ṣàṣàmà láwa o torí náà àwọn iṣẹ àwọn anábì ọlọrun ni o ẹnitọ́ bá dẹ̀ fẹ́ jẹ́ ẹnitọ́ jogún àwọn anábì ọlọrun ntọ́ gbọ́dọ̀ máa ṣe kínní ntọ́ gbọ́dọ̀ máa ṣe ni but eléyìí tí àwa náà ṣàṣejù ń pa rẹ̀ tí ò rí bẹ́ẹ̀ òun láti rárá wa létí òun máa lè hádà rọ̀súlì yà kó lò tọ̀ àmọ́ yà mí sí ẹ̀ bá a fà bá wa ní bísínẹ́sì ti ń ṣe kéèyàn má tún máa wá pé àá àá ní àfáàná tó ní ṣọ́ọ̀bù ní olùwà ni nǹkan dà nẹ́bí ọlọ́run lè ní ṣọ́ọ̀bù wọ́n yà mí sí fil aswa torí gbogbo ẹ̀ là ń dàrú ńlẹ̀ yorùbá yìí pẹ́lú mi náà bá rí pé àfa ní à ń fẹ́ jẹ̀jẹ̀kújẹ source of income tèmi náà kọ́dà lómi ó tún dà sí mami pé kéèyàn ó kéwú náà kó tún máa lọ sí èyí ń ná o kò rí bẹ́ẹ̀ o ọlọ́nkọ́ sí amọ̀nà wa o wọ́n yóò zà kí ìhìn olùwàlára ń tà nábì ọlọ́run tí ó gbé dìde ànábì ibrahim tọ́lọ́run ṣe ìkáyà ọ̀rọ̀ rẹ̀ pé ara ń tí mo fẹ́ kí ìwọ ọlọ́run jẹ́ ká nábì ọlọ́run yọ máa ṣe ni pé yóò zà kí kọ́ máa ṣe kí ni kọ́ máa fọ̀ wọ́n máa kọ́mọ fún wọn ma níbi ẹ̀gbin ẹ̀gbin táwa mọ̀ lẹ́gbin àtẹ̀gbin tá a mọ̀ ní ẹ̀gbin gbogbo nǹkan jẹ́gbin wọ́n yóò hárùrẹ́ mọ́ àléhìn alìkọ́báyé ọ̀la nábì fi ń kìlọ̀ fún mi pẹ̀lú rẹ̀ àìfẹ́ gbin sára kírun àbí máa fi ṣe bàdà àbí níbi tá a ti fẹ́ ọgbọ́dọ̀ má then àwọn ẹ̀gbin míì ṣe jẹ́gbin physical ẹ̀gbin material ẹ̀gbin àwọn ẹ̀gbin míì ń bẹ́ẹ̀ gbogbo ntí olúwa bá lòun ọ̀fẹ́ ẹ̀gbin ni irọ́ jàǹbá zina gbogbo ohun tí ọba ti lọ́rùn ọba ti gbà láyè ẹ̀gbin ni àwọn ànábì ọlọ́run wá láti wá ṣe kínní láti wá fọ ọmọ ànábì ádámù máa ń bẹ̀. kódà eléyìí wọn nìkan kọ́ lẹ́yìn tí wọ́n bá ń fọ ara wa mọ́ wọ́n máa fọ dúkìá wa náà mọ́. òun lolúwa fi sọnù àyà mi pé hobmin amwalihim sọdà kọ́tánì. tutahhiruhum wa tuzakkihim biha olùwà ni mo ń nu owó wọn gbà gbà nu owó wọn kí ni ọgbà fún kò fi fọ̀ wọ́n mọ́ wa eléyìí ni ọrọ zaka fi ṣe pàtàkì ẹnìkan béèrè lánàá pé bóyá kí n bá wọn sọrọ zaka bóyá ká nísìnyí wọ́yùzàkìhìm ara tí ànábì ọ̀hún tí ó máa fọ̀ wá mẹ́ni nípa ọ̀rọ̀ kínní fi fọ owó wa mẹ́ zaka máa ń fọ owó mẹ́ni gbogbo ẹni tó kírun tí ò yọ zaka kìí ṣe mùsùlùmí gidi o tó bá ń gbọ́ pé wọ́n ja ogun tí wọ́n ń pè ní harubu arida kí ni tuma harubu arida hmm? èbó lè yí tẹ̀ sọ <laughs> wọ́n fà pósítẹ́sì àníkí ni tuma yorùbá àwọn tí wọ́n láwọn ò ṣe ìsìláàmù mọ́ àwọn tí wọ́n láwọn ò ṣe kí ni ẹ wá jẹ́ kí n bí irú ìsìláàmù wọn láwọn ò ṣe mọ́ wọ́n ń kírun wọ́n ń gbàwẹ́ àwọn tí abubakar jà lógun apostate tẹ̀ ń wíhun tá à ń túmọ̀ rẹ̀ sí pé àwọn tí wọ́n láwọn ò ṣe ìsìláàmù mọ́ kí ni wọ́n láwọn ò ṣe mọ́ ní gbogbo orígun márààrún ìsìláàmù gbogbo ẹ̀ wọ́n láwọn máa ṣe the only thing tí wọ́n láwọn ò ní ṣe mọ́ lẹ́yìn ànábì ní kíni zaka wọn làwọn ọ̀yọ́ zaka mọ́ ànábì ọmọ gba zaka wa abubakar inú tún adé yóò tún máa gbà kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ntí ọfà harbo rí dànù àjẹpẹ́ yẹn lè torí àyọ zaka nìkan kọ́mọ̀jẹ́ mùsùlùmí ìtumẹ̀ inú ẹ wá mọ iye abáníká wá fi criterion yìí wọn mùsùlùmí ẹ mọ iye yẹn tá a yọ. ẹ dákun gbogbo ẹni tó bá níyàn nítòsí tọmọ pé zaka wọ owó rẹ kọ́ ṣàánú ẹ̀ lópin ìgbà tó bá ṣì wà láyé ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run ni tó gbọ́dọ̀ má yọ. bí ìrun bí àwẹ̀ bí hajj bẹ́ẹ̀ ni zaka náà rí. ọlọ́run kò dẹ̀ wá ní wá lára kò pé kó lówó kéékèèké ọmọ ayọ zaka ẹni tó ṣe pé owó tí ọkàn fi jẹun àbówó tí ó fi san sùn fi tàwọn ọmọ rẹ̀ àbó táwọn àtàwọn fámìlì rẹ̀ ó fi jẹun tí wọ́n ó fi sanwó lé zaka irú àwọn yìí ń kọ́ lọ ni wọ́n yọ zaka bọ̀tẹ́ni títẹ̀ bá pọ̀ débì kan pé àà ìyọ iye báyìí ọlọ́run ò sì ní fámìlì tábà pé àwọn èèyàn rẹ̀ náà ló tún fẹ́ ní àmọ́ kó fún kódò ó lè fún nínú fámìlì rẹ̀ náà kódò ń lọ dáa jù but exceptions tó wà ń bẹ̀ sẹ́ mà ọ̀gbọ́dọ̀ yọ zàká fún ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ zàká fún bàbá rẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ zàká fún ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ zàká fún ọmọ rẹ̀ ọkùnrin àbóbìnrin gbogbo àwọn eléyìí òun obligation ni fún ọ kọ wá wọn nà àmọ́ tó bá ti yẹ lẹ́yìn àwọn eléyìí òun kọ́ra bí yẹn ní brọ́dà ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ tó níbi owó tó rí pé ọkàn yìí pé ọgbọ́dọ̀ gbẹ́tọ̀ tàwọn aláìní ń ta kọ̀ wá nítorí tó jẹ́gbọ́n ti àbábúrò rẹ tó bá ipá láìní lòun náà bíi àwọn tó wà ń ta la wí o òun ní ó kó fún òun ní priority já ìwọ̀gbà fi ṣe ń tọ́ lọ fẹ́ fi ṣe bọ́bá jẹ́ ń kú yàn èèyàn lè ṣe bẹ́ẹ̀ bọ́jẹ́ nínú fámìlì yàn ládùúgbò yàn ọlọ́run ò pé kẹ́ kó wá ọlọ́run ò ní mọ̀lẹ́bí ipò tí ó pé àwọn mọ̀lẹ́bí òun ló ní ẹ máa kó fún ọgbọ́dọ̀ yọ ọ́ ẹ̀kejì tá a fi mọ̀ pé ọlọ́run kọ́ mọ́ ṣèyàn lólórí burúkú ń pọ̀ ọ̀rọ̀ zaka ni mélòó lọ́lọ́ ni ọ̀yọ́ we are still find it difficult láti rí i pé kí ló fẹ́ mú àwọn èèyàn máa sá fún zaka mélòó lọ́lọ́ ní ayọ̀ bóyá ká béèrè ń bì náà tọ́lẹ́ lómi fẹ́ rò pé gbowó òun ni ni wọ́n ní kóun ó kó wáyé hmm? two point five percent hmm. tàbí dá gbogbo ohun tó níhun sí ọ̀nà mélòó ọ̀nà ọgọ́rùn-ún ìwọ ni ó kó ninety seven point five Allahu Akbar wá fún ọlọ́run ní two point five kódà mọ́tún fún ọlọ́run báwọn náà fún mọ̀lẹ́bí rẹ̀ náà tí ò ní hmm? kí ló rọrùn tó báwọn mo fi lẹ́ni tó bá ní wọn ń tòsí ẹlòmíì ọ̀gbọ́ báyìí ọ̀gbọ́ rí bàbá sọ̀rọ̀ zàkálẹ̀ kẹlòmíì ìgbà tó kẹfẹ́ yá ni kẹfẹ́ sẹ́ sàrà ń jó sàrà ọ̀tọ̀ o mo sọ example ẹni tí ń ràn yàn lọ tí ń ràn bí hundred yàn lọ maka tí ó sì yọ zakari yóò jìyà lọ́dọ̀ ọlọ́run torí pé wọ́n bá rán ẹgbẹ̀rún yàn maka wọ́n bá wu ọlọ́run ó lè fún ọ ládàá but kò ràn kò ràn it's kò kò kò bí obligation kéèyàn ràn yàn maka but dandan ni kéèyàn ó ṣe kíni kéèyàn yọ zaka so kéèyàn bá wa yọ zaka uh, owó díẹ̀ kọ́ ni zaka ọ̀pọ̀lọpọ̀ ní máa béèrè pọ̀tí ìbéèrè pé ẹ dákun kí ni nìṣọ́ọ̀bù kìí ṣe question téèyàn lè máa fún yín ní a ready made answer Answer rẹ̀ lónìí ó lè yàtọ̀ fún ansa rẹ̀ ní ọ̀la ansa rẹ̀ ní aago márùn-ún ìrọ̀lẹ́ yìí ó lè yàtọ̀ fún ansa rẹ̀ láago mẹ́fà rọ̀lẹ́ ẹlòmíì ò tí ì gbọ́ yé bẹ́ẹ̀ àwọn mọ́sálásí mi wá kọ nìṣọ́ọ̀bù tó jẹ́ ọdún kan wọn ò ní parẹ́ nìṣọ́ọ̀bù zàkà ọdún yìí nì kò sí ti ń jẹ́ báwọn torí pé n ti ń determine nisọ́ọ̀bù zaka òun ni price kíni gold price gold yóò sì stable ní gbogbo ayé ìṣẹ́jú kọ̀ọ̀kan wákàtí kọ̀ọ̀kan ní ń bẹ́rì mọ̀tẹ̀ wá wulẹ̀ nírẹ̀ la bó bá kó soṣù ló ń bẹ̀rẹ̀ àbí bá dìgbà tí zaka bá wo owó tiẹ̀ ọ wá bẹ̀rẹ̀ mọ̀ ìpè tí wọ́n ti wí fún ọ lọ́sẹ̀ kan sẹ́yìn àbọ̀dún kan sẹ́yìn náà èèyàn bẹ̀rẹ̀ pé kí ni price gold ní òní yìí anytime tó bá ti mọ price a gram of gold ọkàn multiply rẹ̀ by kíni n hmm? ti sọ several times níbí by kíni by eighty five eighty five grams of gold òun ni sọ́ọ̀bù zaka lápèjúwe bàbá lápèjúwe ni ẹ̀ máa yẹ gíráàmù o bàbá yìí pé twenty thousand ní gíráàmù kan àjẹpẹ́sà kọ́ jẹ twenty thousand times eighty five tọ́ba jẹ́ ten thousand sàkọ́ jẹ́ ten thousand ní sọ́ọ̀bù tọ́ba ti níye yẹn ní zakato owó rẹ̀ ẹ̀rí pé kìí sowó díẹ̀ tó gbẹ̀ntọ́ba wa nírú eléyìí ẹ̀yìn tí ẹ̀ dẹ̀ zaka ìsowó nìkan ni zaka wọ̀ zaka wọ nǹkan oko ẹ̀yìn tẹ̀ ń ṣe kí ni ẹ̀yìn tẹ̀ ń dáko bọ̀tkọ́dà náà àánú ọlọ́run náà àwọn oko ẹ̀ ǹkùnlé oko akàn ń dáko awárí àpò mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ zakọ́ wọ̀ o yes uh, at least ntí zakawọ̀ ní nǹkan oko lẹ́yìn ìgbà tẹ́ bá kórè rẹ̀ bóyá gbàdo àbí ráìsì àbí nǹkan kan ọ gbọ́dọ̀ máa súnmọ́ bíi six hundred kilograms báàgì ráìsì tí wọ́n tóbi yẹn how many kilograms fifty àjẹpọ̀ gbọ́dọ̀ rí more than ten ní nǹkan oko rẹ̀ kí zakọ̀ tó kó tó ṣe kíni kó tó wọ̀ sẹ́rí pé ọlọ́run ṣe òsè ní rọ́ọ̀mù fún wa bẹ́ẹ̀ ọba dẹ̀ yọ zaka zaka tó wó ẹ̀ẹ̀kan lọ́dún ni bọ́ zaka tó kọ́ ẹ̀mí lónìí <laughs> ẹ̀mẹ́jì ó dìpẹ́ǹ lórí iye ìgbà tó o bá ń harvest gbogbo ìgbà tí yẹn bá ń harvest nǹkan oko tí ń kórè oko òun ni máa yọ kíni ni máa yọ zaka oko wọ́n yóò zakihim ìnaka àǹtàlà azizu alhakim olúwa ìwọ ni ọba aziz ọba ọba tó gbọ̀ngbọ́n ìtumọ̀ almighty náà nù alhakim ọba tí ó sì lọ́gbọ́n tó lóye mo rò pé ọjọ́ ti lọ ẹlòmíràn fẹ́ wọ ẹ̀jẹ̀ káfù rẹ̀ lónìí bí ìlàdó fún tẹ̀síìrù wa ní ọdún yìí ọlọ́run kò jẹ́ ká ju ọdún mi lọ insha allah ta'ala ògbére tí a gbọ́ yìí náà ọlọ́nkọjọ́ wúlò fún wa kò jẹ́ ká gbọ́ yé kí lílo rẹ̀ kọ́ wa rọ̀ wá lọ́rùn kọ́lọ́nkọ́ wa jẹ́ ká sórí rẹ̀ látàrí bẹ́ẹ̀ láyé ń bí a ti ní alìkèyàmà هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين